أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعبد ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات آمالنا من يهده الله فلا مهدي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم à ń سي أريتوا إتو بركة جما إتو تي ètò Barika Jimoh ní gbogbo alaalẹ́ ọjọ́ Friday. Láti ẹ̀ka tó mójútó kíkọ àti kíka ìròyìn Campus Radar tó kalẹ̀ sí ìlú Abẹ́òkúta ní Ilé ẹ̀kọ́ tó mójútó Ilé ẹ̀kọ́ gíga ìmọ̀ ọ̀gbìn tìjọba àpapọ̀ tó wà ní ìlú Abẹ́òkúta. A wá kíkí tó lọ́lá jù lọ kíkí tó ṣe wí Gbogbo ìbùkún pátápátá ni kíkí náà bá mu. Pẹ̀lú gbólóhùn Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn, à, orúkọ tèmi kò yípadà. Èmi náà ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Abdulhafiz ọmọ Dúróṣáyà. Èmi náà ni mò ń ṣe atọ́kùn ètò tòní. Ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún, a ń bára wa sọ̀rọ̀ nípa ìmáarántí Ọlọ́run, àǹfààní tí ń bẹ ńbẹ̀ níbi pé kéèyàn máa rántí Ọlọ́run. A sì jẹ́ kó yé wa pé ẹni tí ó bá ń rántí Ọlọ́run Ọba A'udhu billahi minash shaitani rrajim. Fazkuruni azkurukum. Ẹni tó bá ń rántí Ọlọ́run Ọba, Ọlọ́run Ọba yóò rántí òun náà. Ní alẹ́ yìí, a ó wá máa bá wa sọ àwọn gbólóhùn tí a fi ń rántí Ọlọ́run Ọba, àwọn gbólóhùn tí a fi ń ṣe ìrántí fún Ọlọ́run Ọba. Àwọn gbólóhùn yìí, a ní àwọn gbólóhùn Subhanallah, Alhamdulillah, La ilaha Allahu Akbar. Àwọn gbólóhùn yìí, Wala hawla wala quwwata a máa fi ń ṣe ìrántí Ọlọ́run ọba. A máa fi jọ́sìn fún Ọlọ́run ọba. Torí pé aláì máa rántí Ọlọ́run ọba náà ni ìjọsìn wà. Àmọ́ alẹ́ yìí a ó máa mú gbólóhùn lá ilaha illallah. Òun ni a ó máa lò ní alẹ́ yìí, òun ni a fi máa bá sọ̀rọ̀. Ọlọ́run ọba àlekèọ́lá ó ń bá wa nínú Al-Qur'an Al-Karim, nínú Suratu Ali Imran. àyà ẹlẹ́ẹ̀kejìdínlógún ó ní náà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim shahida Allahu annahu la ilaha illa huwa والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم صدق الله العظيم ní rántí Ọlọ́run. kó má ṣe ní àṣemọ fún ẹnì kọ̀ọ̀kan wa. Kí Ọlọ́run ọba kí ó jọ́, kí ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ kó bá wa kó bá wa dáadáa. La ilaha illallah wala Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Àwọn campus radio wa Ọlọ́run má jẹ́ ó bàjẹ́, ìlú Ògùn State Ọlọ́run má jẹ́ kó dàrú, Nàìjíríà lápapọ̀ Ọlọ́run má jẹ́ kó bàjẹ́, Ọlọ́run bá wa tó, Ọlọ́run bá fi ọ̀rọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run bá fi ètò sí orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run gbogbo wa tí a ń bẹ wá gùn wá lẹ́mi, Ọlọ́run má dẹ́mi wá kúrú, má jẹ́ ká gbéra rádaràda, má jẹ́ ká gbéra wóróworó. La ilaha illallah wa Muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Allahumma rabbana taqabbal minna innaka antas samiul alim. Rabbana taqabbal minna innaka antas samiud du'a. Rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina adhaban nar. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun wa salamun alal mursalin. Walhamdulillahi rabbil alamin. Sallu ala nabiyil karim sallallahu alaihi